gẹ́gẹ́ tí a máa ń sọ lédè Yorùbá a máa ń pè ní àfọwọ́fà ṣé àfọwọ́fà ń bẹ àbí ò sí àfọwọ́fà àfọwọ́fà ń bẹ àfọwọ́fà ń bẹ torí pé Ọba náà júwe pé àfọwọ́fà ń bẹ nínú alukur'an pẹ̀lú pé bólúntọ́lọ́ ní wàmá asabakum min musibatin illa bima àìdíkùn tí ń bá rántí àyà wọn dáadáa tolúwọba Allah subhanahu wa ta'ala ni musiba kan ò ní í ṣẹlẹ̀ sí yín àti kójá pé látara iṣẹ́ ọwọ́ yín látara kí ni jàmá iṣẹ́ ọwọ́ yín. so kádàrá tó jẹ́ khairu wa sharru ní tó já pé ẹ̀dẹ́ èèyàn mọ́ kú ò níbẹ̀ ọlọ́run bá ní kí nǹkan yẹn ó ṣẹlẹ̀ sí yàn lápèjúwe nísìnyí ẹni tó máa kú fún kádàrà aburú ni àbí so ẹni tí ó bímọ kádàrà rí ẹni tó kọ́lé kádàrà rí ẹni ilé rẹ̀ wó àbújóná kádàrà kí nìyí o kádàrá aburú nìyẹn ṣùgbọ́n gbà míì ó lè ní àwọn sábàbí sábàbí yẹn là ń pè ní àfọwọ́fà torí pé kádàrá náà gbà mí lè ní sábàbí ṣùgbọ́n àwọn afáàmọ́ tó wọn pèsè ẹ̀rí sábàbí òun náà nínú kádàrá lòun náà sábà bíi tẹ́rí òun náà nínú kílò òun náà nínú kádàrá ni òun náà. so lápèjúwe ń sìn ẹni ọlọ́run ọba ti kádàrá wípé yóò wọ mọ́tò yóò sì ní ásídẹ́ǹtì yóò níbi tó fẹ́ lọ tó fi ṣe kí ni tó fi kó sọ́kọ̀. so sábà bí ó ṣẹlẹ̀ sábà bí a máa sábà ṣẹlẹ̀ sáwọn kádàrá yìí tó yá pé ó máa ń jẹ́ ó máa ń wá láti di àfọwọ́fọmọ ẹ̀dá àfọwọ́fọmọ gangan sábàbí ni ṣùgbọ́n àti kádàrá àti sábàbí àti tó ṣẹlẹ̀ lẹ́yìn àfọwọ́fọmọ àtọ̀fọwọ́fọmọ fún rẹ̀ kádàrá náà ló kó gbogbo ẹ̀ sí iná. ṣùgbọ́n tá a máa ń lo kádàrá láti fi ṣe ẹ̀rí láti fi gbéra wa pípé à èmi kọ́ mo jálé ọlọ́run ló kádàrá pé ń jálé torí pé àwọn kan náà tún wọ́n tún ṣìnà ń bi ọ̀rọ̀ kádàrá náà sàwọn sọ wípé àtúbà ah, yìí pé kádàrá oní gbogbo nǹkan nígbà tí wọ́n tí wọ́n ń tẹ̀ lójú tán bá rí pé àwọn afárá wọ́n ń tì wọ́n síbí wọ́n tún wá ń wọ̀gbẹ́ lọ wọ́n ní nígbà tí wọ́n sọ pé kádàrá kí wọ́n á ní ìjìyà wá ń bẹ fúngbà tó pé kádàrá ní gbogbo nǹkan. àwọn sọ̀hábà ridwanullahi alaihim nígbà tí ànábì sọ̀rọ̀ fún wọn nípa al-qadar àwa ni wàfíìmẹ̀lì amẹ̀lì kí làwọn torí ẹ̀ ṣiṣẹ́ fúngbà náà ànábì wọn sọ pé ẹ̀yin ẹ máa ṣiṣẹ́ ti yín ẹ máa dúró lórí kí ni kádàrá. kullun muyassarun lima khuliqa lahu ó ní ntòlúwọ́ bá máa ń torí ẹ̀ dá kálukú ntòlúwọ́ bá sì torí ẹ̀ dá yàn náà ni ó rọ̀yàn lọ́rùn láti ṣe. ọlọ́wọ́ bá dáwọn ẹ̀dá àwọn kan bẹ tọ́lọ́wọ́ bá ti kádàrá pé ẹ̀yìn yìí iná lẹ́yìn ó wọ̀ wíwọ náà wọ́n ní hikma kì í ṣe zulmu ó nídìí tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí i tó yá pé ìdí yẹn ní ẹ lè mọ ọlọ́run ọba tó ṣe wọ́n lẹ́ni náà ló mọ̀ ìdí tó fi sọ pé ẹni náà lẹ́yìn. ọlọ́run ti dá wọn kan ní ó dá wọn pé ẹ̀yin àlùjáná lẹ́ wọ̀. ìtọ́lọ́run ọba fi ṣe wọ́n lé pé káwọn àlùjáná yẹn ọlọ́run ọba mọ̀dínlá fi lẹ́tọ̀ọ́ sí i torí pé ọlọ́run ọba ti sọ̀rọ̀ kan o àìmọ́ péré ọlọ́run ọba o la yusalu amma yaf'alu anything tó lówó bá bá ṣe sáà máa ń béèrè lọ́wọ́ ọlọ́run pé wáyé tó fi ṣe ọlọ́run bá ní ẹ fún ẹ bí èmi ọlọ́run fún ẹ bí èmi ọlọ́run pé wáyé tó fi ṣe ṣùgbọ́n ọlọ́run ọba náà ló tún wá sọ pé wọ́n home is alone àmọ́ àwọn òbí àwọn àwọn òbí àwọn pé wáyé tẹ́yìn fi ṣe ọlọ́run ọba yẹn náà ló tún wá já mọ̀ wípé bóun báyìí bẹ́yìn ò ṣe lè challenge òun bẹ́yìn ò ṣe lè béèrè lọ́wọ́ pé wáyé tó fi ṣe yìí náà o òun ọlọ́run ọba ti ṣe àbòsí léèwọ̀ fúnra wọn láti ṣe fẹ́nibọ́dì àwọn ò ní ṣàbòsí fún ẹnìkankan so pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí jámọ̀ yìí pé anything tọ́lọ́run ọba bá ṣe ìkànnù méjì ni immal adilu wa immal fadlu tọ́lọ́run bá ṣe kankan tó bá dájọ́ kan fún yàn kan tó bá jẹ́ ẹjọ́ láburú lórí ẹni yẹn kì í ṣe zulmu adilu ni déédéé lọ́lọ́wọ́n ọba dá lórí ẹ̀ ẹni tó tọ́ sí lọ́lọ́wọ́n ọba fún un. tọ́lọ̀ ń bá sì kádàrá nǹkan kan fẹ́nìkan tó bá dájọ́ kan lórí ẹ̀ tó jẹ́ nǹkan oore fọ́dúlù nìyí òun ọlọ́wọ́n ọba dá lọ́lá ọlọ́wọ́n ọba kẹ́ ẹ ni. kò ní wọ́n sọ pé ah, ọ̀yìn ah, ah, tá a ṣe fọ́lọ́wọ́n ọlọ́wọ́n gbọ́dọ̀ má fi ru eléyìí san wálé san kò sẹ́ni tó tó bẹ̀ láti ọ ni. sọ dáǹtì torí àlùjánnà ọlọ́run ọbọ̀ òṣìṣẹ́ àlùjánà ojú ọ̀nà àlùjánà láti máa tọ̀ ọlọ́run ọbọ̀ òṣìṣẹ́ nírọ̀rùn fún. ẹni ọlọ́run bá dá nítorí náà ọlọ́run ọbọ̀ ọ̀nà náà náà nírọ̀rùn fún láti máa tọ̀ sòlẹ̀dá fi máa ń sọ́ra ẹ̀dá náà máa sọ́ra pé ah kó má jẹ́ pé eh, ọjọ́ ọ̀nà tí ń tọ̀ yìí kó má jẹ́ pé ọlọ́run máa fẹ́ mú mi wọ náà mo fi ń tọ̀ ojú ọ̀nà òun sọyẹ́ lójúṣe ọlọ́run sọ pé ìmáàlú fakullun muyassarun lima khuliqa lahu ànábì ni ẹ máa ṣiṣẹ́ ti yín ẹ máa ṣiṣẹ́ tọ́lọ́run bá bá ti ní kẹ́yìn oṣù ẹ máa ṣe ẹ máa mójútó gbogbo tọ́lọ́run bá torí ẹ̀ dáàyàn náà ni ó rọ̀yàn lọ́rùn tọ́lọ́run bá torí ẹ̀ dáàyàn ní ó ṣe ni ó rọ̀yàn lọ́rùn sọkọlọ dákun kó lò wá ní kó dá wa ń torí dáadáa kó má dá wa ń torí aburú kó dá wa ń torí oríire kó má dá wa ń torí orí ibùsọ àfọwọ́fà náà máa ń bẹ ní tí yẹn bá rí i pé lágbájá ìwọ ló sì fa o ẹni tó rí ìgò ńlẹ̀ lẹ́nu ọ̀nà rẹ̀ tí ò gbá ìgò yẹn tó wá dágò yẹn kọjá tó lọ ìgò sì fọ́ lọ́wọ́ rẹ̀ kò gbá ó lọ ọmọ rẹ̀ kan wá ọmọ rẹ̀ kan wá ń bọ́ta bọ̀ ń kàn dẹsẹ̀ dé ìgò àfọwọ́fà náà bá fọ́ bàgọ́ sọdọ fún ọ pé àfọwọ́fà rẹ̀ sì lélẹ́yìn ó sì rí ìnáwó kó tó ṣe o sọ wọn ò òun wà ní máa fi kádàrá ṣe excuse pé àkádàrá ni ẹ̀ tó yẹ pé kádàrá ló bá ní òun ní gbálẹ̀ òun ẹ̀ kádàrá náà ló ní wàá dẹsẹ̀ di àbọ̀mọ̀ ló dẹsẹ̀ di ọmọ aráńgbà náà ni kẹ́nìkan máa wọlé kí ọpẹ̀lẹ́ máa ń náà so torí ẹ̀ àyè máa fi kádàrá ṣe ẹ̀rí lórí láburú ṣùgbọ́n nígbà tó bá ṣẹlẹ̀ tán tó bá ṣẹlẹ̀ tán tá à ń túbá téèyàn kan bá fẹ́ lè má wá jù sóyé agbàpá burú la ṣe ìyẹn kan abẹ́lẹ̀ jù pa èmi náà kọ ẹ̀ kò wù mí náà a kódà kádà ọlọ́run lágbára ni a ó sì ó sì bà mí nínú jẹ́ ẹnìyẹn ó máa sọ lẹ́ni tí ń rí ìbànújẹ́ látara ẹni pé ó máa lò lẹ́ni tí ń fi ń bá ti ara pé òun rí nǹkan sí ẹ̀rí wallahu alam ìbéèrè mi. kíní kan bẹ ìbéèrè tí olùbéèrè ìbéèrè náà ni pé kéèyàn fẹ́ fẹ́ obìnrin kóbìnrin yẹn wá fún yàn ní condition wípé tó bá ti fẹ́ fẹ́ mi wàá ṣàdéhùn fún mi pé òní fẹ́ lomi ilé mi so ojú wo ni Islam fi wò ó sẹ́yìn lè pé irú àdéhùn bẹ́ẹ̀ tíyàn bá ti promise àbẹ́yìn òní pé àkọ́kọ́ ìpìlẹ̀ àdéhùn òun náà ni pé yàn máa ń pé àdéhùn torí inú tọ́lọ́wọ́n bá fi ròyìn àwọn múmi ní òdodo òun náà ni pé àwọn máa ń pé àdéhùn wọ́n máa ń pé àdéhùn so anabi sallallahu alayhi wa sallam ó dẹ̀ jóyè wáyé pé nínú wà àwọn mùnàfìkì òun náà ni kéèyàn máa jàǹbá àdéhùn pé ìdá ìdá wá ìdá ìdá wá ẹ̀dá àkùlàfà tó bá pé àdéhùn tó bá ṣe àdéhùn fún yín yóò yapa àdéhùn yẹn so ìwà mùnàfìkì ni ansi kini kan si bẹnu ètò fẹ́yàwó náà ń pè ní alishtiratu fi nikah alishtiratu fi nikah kéèyàn ó fún yàn ní condition kó tó fẹ́ yàn pé májẹ̀mú mi ni o so ó wà bẹ́ẹ̀ májẹ̀mú yẹn wá nìyí téèyàn bá ti gbé àdéhùn yẹn pẹ̀lú ẹni yẹn ẹ̀yin ó pè náà torí pé àdéhùn náà làdéhùn jẹ́ kò dẹ kò yapa nínú ṣẹ̀rẹ́ ìsìláàmù kóbìnrin ó fún yàn ní kọ̀ọ̀díjà kí má fẹ́ lé mi obìnrin yẹn kì í ṣe pé ń sọ pé òun ń takò òfin ọlọ́run ọba kọ́ sóyè kò sọ lẹ́ni tó ń takò òfin ọlọ́run ara òun ló ní ògbà àbí wà ní má fẹ́ lé kò tí ì yapa sóyè ṣùgbọ́n ọkùnrin tó bá mọ̀ pé òun ò lé ní ká ah, ìyẹn mi ì lè promise yẹn ọkùnrin yẹn ni kó jáwùn kó má tàn án ṣùgbọ́n tí ó bá fi sọ fún èèyàn bíi méjì mẹ́ta pé òní fẹ́ lé mi tó bá tán wá sí ní àhìn ah, lè promise yóò padà wá kan fẹ́ yóò padà wá kan fẹ́ bọ́ nígbà tí wọ́n máa ń pè ah mo ti gbọ́ mo ti gbọ́ tó wá fẹ́ tán nìyí tó padà wá dọjọ́ ọ̀la tí wọ́n náà wò pé ah ìwọ náà ló ń jẹnu díẹ̀ ìwọ náà tó fẹ́ fẹ́ ìyàwó mi sí so tọ́lọ́hún ti ṣe é léwọ̀ fún ọ nìyí yóò wá dé pé ah o ti jàǹbá àdéhùn ó lè máa gbé ọ ṣépè ó lè máa ṣe kinní kan so má tẹ̀ má tara yín àdéhùn yẹn yìí ṣe é pé fọkùnrin ó dùn ún sọ lẹ́nu ni kò ṣe é pé kò sọkùnrin náà tó lè pé àdéhùn yẹn ìmú obìnrin tọkùnrin bá sọ bẹ́ẹ̀ fún pé mo ti gbọ́ má gbára lé àdéhùn yẹn àdéhùn yẹn kò sí ọkùnrin náà tó lè pàdéhùn yẹn bóyá àwọn tí wọ́n máa ń gbéra wọn lọ ṣe tí wọ́n lọ sáyìn ìwé péjọ́ tí n bá ti fẹ́ mi ilé gbogbo property mi kọ́ máa kó lọ tí o bá sì fẹ́ mi ilé torí kó má bàa kó property ẹ̀ lọ ni. tèrè kó dùn mọ́ náà lẹ́bi pé ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ méjì ń lé ọmọ mẹ́jọ ń ta ọmọ méjì ń lé ọmọ méjìlá ń ta ìyàwó kan lé ìyàwó mẹ́wàá ń ta lọ́sí máa ń ṣe nìyẹn ìjọ́ tó bá kú tán ní kálukú máa yọjú òun náà ló lọ́mọ yìí ìyàwó má bá mi sọ yẹn o òun náà ló lọ́mọ yìí ìmí ti ló ti máa pé ẹ̀hógún lógún kan tẹ́ pín inú ogún rẹ̀ tẹ́lẹ̀ yìí kàn máa wòye máa mọ́rin lójú ni pé àwọn ẹlẹ́sìn ni. so ìyíwọn ìlànà tàwọn kèfèrí nìyíwọn. but nínú Islam ni tọkọ yẹn bá fi lè ṣe yìgì òdodo gbogbo àwọn yẹn náà ló nínú dúkìá ọkọ yẹn. ìwọ bá àwọn mọ̀ sí mímọ̀ sí obìnrin náà ò kò ní kankan ṣe nínú ẹ̀ tẹ́lẹ̀ náà kàn má dalẹ̀ ara rẹ̀ rú ni. so ìyẹn ìkan káwọn obìnrin kọ́kọ́ mọ̀ pé tọkùnrin bá ṣàdéhùn yẹn fún wa ń tàn wá ni ìwọ ọkùnrin náà mọ̀ wípé àdéhùn tó bá ṣe nísìnyí ìfẹ́ gbóná ló mú ẹ ṣe ò lè dúró tì í tí ọ̀rọ̀ bá tò tán ò lè dúró tì í kò sọ́kùnrin tó lè dúró tì í rú ẹ̀ so ká máa wò lè tanra wa nìyí but tóbìnrin bá tó bá béèrè fúnrú nǹkan báyẹn lọ́wọ́ ẹ tó kọjá àlà ṣẹ̀ríà kò kọjá àlà bọ̀tí wọ́n ní kó mọ̀ wípé ọkùnrin tó bá gbé àdéhùn yẹn ò lè pé so kí wọ́n náà sì má pé torí pé kò sọ́kùnrin kí wọ́n náà má gbádùn yẹn torí pé kò sọ́kùnrin tó lè pé ìró rẹ̀ fáìn tó bá di wípé wọ́n fi ẹ̀wá jọ gbé àdéhùn yẹn náà lórúkọ wípé mo ti gbọ́ ìrìnfẹ́lẹ́ ọ tọkùnrin yẹn bá padà wá fẹ́lẹ́ kí ni wàá ṣẹlẹ̀ obìnrin yẹn ń ro ìkanu méjì náà ni kí n máa kó o pétọ̀ kí n máa fẹ́ ṣe ọ̀jẹ̀ ń gbà fọ́lọ́hún kí n máa bá lọ kí n máa bá lọ bẹ́ẹ̀ nù gbèsè ayé mi ọ̀ kí n kọ́ sílẹ̀ kí n lọ fẹ́ lòmíì bọ́tọ́bìnrin yẹn bá kọ ọkọ yẹn lásìkò yẹn obìnrin yẹn ò takò ṣẹ̀ríà torí pé ó ti déèrè fún nǹkan tí ò ní mú un kú lọ́dọ̀ ẹni níbẹ̀rẹ̀ kò dẹ̀ ti fún un tó bá sá owó ara òun ò lè jẹ́ kó máa rí ìyàwó mi lọ́dọ̀ ọkọ òun nìyí tán kó lọ́ máa ṣe lémosú sò tó bá yá ó lè padà rí ẹni tí èsì níyàwó rí ó sì lè padà jẹ́ pọ̀ ní padà lọ jẹ́ ìyàwó kejì ń bòmí náà ní méjì náà ló lè happen so but ó lẹ́tọ̀ọ́ láti torí ẹ̀ lọ tó bá fẹ́ lọ ó lẹ́tọ̀ọ́ láti torí ẹ̀ lọ àmọ́ lílọ òun kò pè rẹ̀ lílọ yẹn ò ṣe kí ni kò pè ẹ̀ kò máa ń fà ní wá fún kò máa ń fà ní wá fún so torí ẹ̀ láti gbọ́dọ̀ máa ṣe sùúrù lórí àwọn àlámàrí kọ̀ọ̀kan nìyẹn tó ti jàǹbá ná ìwọ̀nba ni kóbìnrin yóò tara mọ́ ìyẹn advice fóbìnrin nìyẹn ọkùnrin yẹn ti jàǹbá olóhùn nífẹ̀ẹ́ ló padà wá fẹ́ so ìwọ̀nba ni kó tara máa nìyí kan fi bẹ̀rù ọlọ́run kọ́ ọlọ́run pé má ṣàbòsí o má ṣe gbá o má ṣàwo o ti bẹ̀rù ọlọ́run kọ́ ní ọrùn ní. tó bá dẹ̀ ṣàbòsí tó bá jẹ́ égún láyé yóò pọ̀ fún ọ níjọ́ gbéǹde alùkìyàmà sòkòlè ìjẹ́gún àbòsí tí ọkọ bá ṣe fáya ọkọ pọ̀ èyí táyà náà bá ṣe fọ́kọ ọkọ náà ó pọ̀ àfi tán bá yá fi ara wọn kẹ́ńtò lọ pàdé ọlọ́run lókù sòtórí ẹ̀ eléyìí jẹ́ bó ti jẹ́ wallahu alam. ó lè tẹ́tì ó lè má pè yẹn kò correct yóò pè náà ní bọ̀tí tí ò bá pé ó jàǹbá là á pè yẹn ó jàǹbá àdéhùn là á ṣe kíni là á pè yẹn bọ̀tí gbà míì nínú ọ̀nà tó tún lè gbà wá nìyí kó tó fẹ́ nìyẹn ó lè padà sọ fún un pé ah àdéhùn tí mo bẹ tí mo gbé pẹ̀lú rẹ̀ ń jọ sí agbára ni ò gbé àdéhùn yẹn mọ́ ó wù mí kí n fẹ́ lómi sí. ìgbà mi ò lè já sí pé tí ò bá ní ẹ lómi sí yẹn ni ó lè jẹ́ sábàbí aburú mi fún. bóyá bí ìzìnà bóyá bí kó máa róbìnrin kó máa wò wò kú wò kójú rẹ̀ máa kó bọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nú àwọn láburú tó lè wọlé nìyí tó láti lè dáàbò bo ara rẹ̀ ó lè já pé ó ní ìdí kó fẹ́ ẹlòmíì. ṣùgbọ́n kó tó ṣe é ìmọ̀ràn kan ní wípé kó rí obìnrin yẹn dá àdéhùn tí mo bẹ ṣe ń jọ sí àdéhùn yẹn agbára mi ò fẹ́ gbé e mọ́ sùdánù akọ́ni kéèyàn kú lórí àdéhùn yẹn lè sọ fún dáhùn àdéhùn pé agbára mi ò fẹ́ gbàdéhùn yẹn mọ́ kí la fẹ́ ṣe báyìí agbára mi ò fẹ́ gbé mọ́ ó lè yóò bínú yóò faraya ó ní ó ṣe sùúrù ní ó tu ní ó rọ̀ ọ́ bẹ́ẹ̀ kọ́ nǹkan kan tó yóò wá tó fi tù lójú ó lè ṣàdéhùn mí gidi wọn pé à mo promise ẹ pé mi ní ṣàbòsí láàrin yín mi ní ṣe gbá mi ní ṣàwo tó máa pé adébí láàrin yín tó bá sọ yẹn ni ara ẹ̀ náà lè ṣe kí ni ó lè wálẹ̀ àmọ́ tó bá fẹ́ tó bá fẹ́ jáde òun yẹn dànù tí ò bá fẹ́ pé mọ́ ọ̀nà tó lè gbé ìgbà tí ó fi jọ́nà ẹ̀tọ́ náà ni pé kó rí kó tó gbégbèsè tó fẹ́ gbé àmọ́ tí ò bá rí tó bá fi gbégbèsè tó ti gbégbèsè tán tóbìnrin yẹn padà wá rí pé ẹ́ẹ̀ so ìjẹun àá sọ pé jàǹbá àmọ́ tó bá rí bífọ́ kó tó gbégbèsè tó sọ fún pé àdéhùn yẹn agbára wọn ò gbé má níbẹ̀ yẹn kò jàǹbá nìyí ó tú àdéhùn yẹn padà ni nígbà tó ipá àdéhùn yẹn ti tẹ́ nínú lára ó ṣe kí ni ó lọ tú padà so ìyẹn jẹ́ bùsùn jẹ́ wallahu alam. now now pé ẹni yẹn bá sọ pé insha mi ò ní fẹ́ ẹni so àwa náà sì máa ń pé insha allah yẹn ó ti fi fúyẹ́ yẹn. ẹni tó náà sọ insha allah so òun náà ó insha allah yẹn náà ti yé òun wípé promise yẹn yìí ṣe àdéhùn gbére gbogbo àná láti ti mọ̀ wípé sábà sọ insha allah ìwọ náà ti mọ̀ pé ọ̀rọ̀ yẹn ti fúyẹ́ ìwọ náà ti mọ̀ bẹ́ẹ̀ so yìí náà sọ insha allah búra fún mi. àwọn tí inshallah bá ti wọ̀ ẹ̀hìn ìwọ náà ti mọ̀ pé o ti fúyẹ́ ìwọ náà máa búra o nígbà tó ti búra ìwọ náà máa pé à ah, ìfẹ́ gbóná lára ìwọ náà wà lọ́ máa búra irọ́ kan máa búra o sóye then káwọn máa tira wa dérò àwọn level yẹn because kò ṣeé ṣe fẹ́ni bọ́dì mo tún rán ma kò ṣeé ṣe fọkùnrin kankan láyé so torí ẹ̀ ká má tira wa dérò àwọn agbègbè yẹn bọ́sẹ̀ nípa inshallah mo promise ìwọ náà ti mọ̀ pé tọ́ ó ti fi inshallah òsì tó bá padà yá lọ́jọ́ iwájú tí o bá ṣe mọ́nà inṣàláwọ̀ náà ni ó sì ìwọ náà ti gbọ́ yé so ìwọ náà ó gbà abẹ́ náà ni kò jẹ́ bá a rí yẹn ṣe jẹ́ wallahu alam wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabi subhanaka allahumma wa bihamdik ẹni ẹni kìí ṣe mùsùlùmí ẹni tó bá ti lè takò kádàrá kò ní imán imán rẹ̀ ò pé àìní ìgbàgbọ́ àbọ̀ ìgbàgbọ́ máa ń pè ní so orígun mẹ́fà sì ni ìgbàgbọ́ ní téèyàn bá fi lè gba tako kánú mẹ́fẹ̀ẹ̀fà gbogbo yòókù náà ti wó dànù sòyìn bá kírun kò bá gba àwẹ̀ tó bá ti tako kánú orígun ìgbàgbọ́ gbogbo yòókù náà ti wó so anybody tó bá ti tako kádàrá kèfèrí ni so but a lè rí èèyàn tó yá pé nínú àwọn májẹ̀mú tá a kà tó de kádàrá yìí ẹlòmíín lè má gbọ́ yé yóò gba kádàrá gbọ́ but kò ní gbọ́ yé yóò wá yóò lè sọ̀rọ̀ tó yẹ báwo pé ah, eléyìí yóò kò gba kádàrá gbọ́ àní ní ìgbàgbọ́ àní kò gbọ́ kádàrá yé irú ẹni yẹn àáwọ̀ náà tá a fi ṣàlàyé fún tí ó fi yé so ó jẹ́ bó ṣe jẹ́ wallahu alam wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi